ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصدق الله أصحابه دليل الرجعة في عبادة الله عليه eléyìí ti di ọjọ́ kẹsàn-án ní oṣù káàdì ọ̀sọ̀kẹ́lá ẹgbẹ̀rún àti ọgọ́rùn bẹ́ẹ̀rẹ̀ àti ogójì ọ̀dọ́ ìjọ ìtàlẹ̀ ìṣòro kọ́mà àti ọ̀dàlẹ̀ sọ́dọ̀ ọ̀dọ́ wọ́n á tó wọ́n ọ̀dọ́ ọ̀dàlẹ̀. pẹ̀lú àti ọlọ́run ọba sùhánà á tó máa tẹ̀síwájú nínú kìtàbí jáàmì bayani àìní wọ́n fàlẹ̀. kíra ti ń ṣe àlàyé lẹ́kùnrin rẹ̀ nípa wíwá ìwẹ̀ àti ọlọ́lọ́wà kí tó jẹ́ ti àbíọ́lọ́ lọ́sibárò ìfọ̀lọ́wọ́ ọ̀gáàlì. ẹnu ní abáwọlé ti àwọlé sílé òun náà ní báwo alḥàfi alẹ́sìn náà wọ́n ti tọ́lábí wọ́n sọ́bírí fíìmì alàlùwájú wọ́n dẹ́sọ̀. eléyìí sọ ìsinlójúkòkòrò lórí pé a máa kẹ́kọ̀ọ́ ti da ẹ̀ráyé gbére làwọn àwa mọ̀ bákan náà wọ́n sọ́ọ̀bùrì bí àti ìṣe sùúrù lórí ìmọ̀ àwa mímọ́ alàlá wa ni wọ́n nẹ́tọ̀ lórí àdánwò àti wàhálà ìdààmú bí ẹ̀ bá kàn fẹ́. àkọ́kọ́ ọ̀rọ̀ tá a kọ́ mọ́ wa òun náà ni Ali ibn Marwan, ó ní mọ̀ fọ́ sáà ní ibn Abdulhamid ibn Ja'far ń sọ pé mo gbọ́ malik bin anas imam malik rahimahullah ń sọ báyìí pé láàyè bá mi lè àhàdé yẹtúnú ìjọba ẹ̀ àníyànjúruka àtàlù ọ̀sẹ̀ tó fẹ́ ní kẹ́mi ìmọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́ wa lóhùn ní kọ́mọ̀ àpè báàgì mọ̀ wípé yẹn nímọ̀ náà ní kó tún máa tẹ̀síwájú ilé ìjọra alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ míì tó tún wá káfíà ní eléyìí wọ́n jẹ́ ọ̀rọ̀ tó lẹ̀ láti lọ fi ti àtẹ́bí sọlọ́lọ́ àtàlà fọ́dà káyé fi ti dán ọ̀lẹ́ gidigidi gan ni o. òun náà ní hadithi jáde ibn abdullahi rọ́bì ọlọ́run sọ̀rọ̀ àti wọ́n ní òjijì ọlọ́run sọlọ́lọ́ àtàlà sọ ilé ìdàmínú àádì ní àtàkùwà nínú àwọn ìdíje lórí ìbẹ̀rù ọlọ́run ta àlùmọ̀ká ìlànà ọ̀fọ̀dà àlè kọ́ ọ máa kọ́ ìmọ̀ fún ohun tó ti mọ̀ mọ́ àlàkùtà àlàkù tí ò yẹ ajálù pé bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ ni ẹ. nínú èyí tó fi níye lórí tí o tó payọ ọlọ́run òun náà ní sàálù màkà kíkọ́ ìmọ̀ rẹ ìlànà fẹ̀dí àlèkùtà kọ́kọ́ papọ̀ mọ́ èyí tó ti mọ̀ tẹ́lẹ̀ mọ́ àlàkùtà kọ́kọ́ ohun tó ọ̀pọ̀ papọ̀ wọ́n dọ́kùtù fíìmọ̀ fẹ̀dí àlèkùtà kílà kò sí yáda fífi ẹ wá rí àdínkù níbi ewu tó ti mọ̀ òun náà ní kéèyàn tó máa kéré níbi ìwádìí tí ń tó mọ̀. wàyí nàbọ̀ yìí sáàkì inú rọ́jùlá fi àìlè máa làbí àìlá kílà tó fa ìdí bí máa àìlè. wọ́n ní bẹ́ẹ̀ ríwu tó lè mú yẹn téèyàn fi ní kọ́ ìgbà bí ó sì yé òun náà ní kílà tó fa ìdí bí máa àìlè. òun ní kọjá sí ní pé mọ̀ ẹni pé mọ̀ sí ẹ mọ̀ tẹ́lẹ̀ ní òwúlò èyí bẹ́ẹ̀ kọ́ mi ṣùgbọ́n hadith yìí hadith tó lẹ́nu kọ́dà lọ ayé fún ìtàn. nínú àwọn ahadith mi kọ́dà ilé ìyàgbélẹ̀ ẹ̀rọ lò òun ni hadith àtúnlẹ̀ mi náà bá ti rọ̀ ní ọlọ́ọ̀tàlá àdúgbò wa wọ́n lò jíjá ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ báyìí pé man jẹ́ akẹ́kọ̀ọ́ tí sì ń wá ìyẹn ni pé lórí pọ́lọ́ lé kéwúlú kó ní ìyẹn lè fa mú ọlọ́ àjò ọwọ́ amú ibi tó ti lọ kẹ́kọ̀ọ́. wọ́n ní ẹni yóò lọ́wọ́ ajá lójú ọjọ́ fún ẹ̀ ní ibà wàhùn ọ̀yọ́ lọ́wọ́ ẹ̀ńmẹ́ lẹ́ni bí wá mọ̀ lèyọ́ ìyá bíbí Islam ṣùgbọ́n ìmọ̀ wà yẹn torí kí ló fi wà kó fi lè jí Islam ìyẹn ni pé ohun tí ò ṣe ṣe tí ò sí táwọn èèyàn máa ṣe tó ìsìláàmù tẹ́lẹ̀ ọ̀sán di mímọ̀ kára yìí onírúfẹ́ nìyẹn lábúyẹ kúkú lóru tàbí yìí ó nílùú àbí dàrọ̀jà ẹ̀rí àgbélẹ̀rọ lílé yìí ó. kò sí ọlágbàwọn àdébí níjẹ nìyẹn lọ jọra jì kan lọ ẹni kó ti pọ̀jù torí kíni o torí kókú lè kéwu. nínú àwọn àhàdìsì mi tó ti pé ṣùgbọ́n òun tiẹ̀ yẹn lálàáfíà tiẹ̀ ìyẹn lálàáfíà pẹ̀lú tábà tó wá ẹni fún èjì rẹ̀ ẹni pé dájú ilé òun ti sọ fún ìtọ́jú fi ṣàwáhì ọ lálàáfíà pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́ fi tó mi láàmì. òun náà ní hadith àti ìtọ́yọ̀ àti àbíza rẹ̀dí ọlọ́run sọlẹ̀ àdìgúnlọ́ ọlọ́run kọ́ yọ́dún táwọn méjèèjì. àwọn méjèèjì láwọn gbọ́dọ̀ ti tẹ ọlọ́run sọ tí ikú bá dé bẹ́ẹ̀ ni tí wọ́n á mọ̀ wọ́n bu wàhálà àti nìkàlhàl ó dẹ̀ wà lórí ìdèjì pé kọ́ mímọ̀ mọ́ tàṣẹ kì í dà ó nà òun kú jẹ ilé yìí jẹ òun sì fi àwọn ẹni jẹbi sóòlì tí ń jẹ kọ́rọ̀ yẹn lálàáfíà dọ́dọ̀ ọ̀rọ̀ eléyìí náà òun náà lálàáfíà ẹ̀kẹta yìí ni ó lálàáfíà bíkọ́sì eléyìí ẹ̀ẹ́dì náà bá wo síra wa wọ́n ní a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ìrọ́kùnrin wa òwò ẹ̀rí ní àtò àrùbá tábàlọ́ wò ìdájọ́ tí wọ́n bó hadith yẹn wálé dọ̀ọ́yìn fún jìtà ẹ bá lọ wọ ẹ̀yìn síra yẹn bá fẹ́ ibi tí wọ́n dẹ́gbà wà òwò ẹlẹ́ẹ̀kẹta yẹn ní òun ni àbímọ́lá yìí wá nípa rẹ̀ pé kò ní òfin ṣàwà yìí tí kò bá dé báyẹn nígbà tí yẹn kọ́ mọ̀ lọ́wọ́ tó ti wà lórí péńkéwó lọ́wọ́ mọ́tà ìdá àtọ́fẹ́ dọ̀ọ́yìn fún àti sọ̀rọ̀ ẹ̀ tó nígbà tá a bẹ̀rẹ̀ sí kábíyèmí méjì àti ìdí ọgọ́rùn-ún àti mẹ́rin.